إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم الصلاة والسلام على قدوة المتقين المبعوث ليتمم مكارم الأخلاق وعلى آله الطيبين وصحبه المبادرة والسباقة وعلى اتباعهم المحسنين في جميع الآفاق أما بعد فإن من أهم عناصر دعوة الإسلام الدعوة إلى تحلي إلى تحلي بالأخلاق مكارمها وبالآداب فضائلها وتخلي عن قبائحها ورذائلها في الأقوال والأفعال سواء مع الأقارب أو الأجانب وسواء في حالة البغض أو الحب أو في وقت الرضا أو الغضب قال صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال صلى الله عليه وسلم أيضا ما من شيء أثقل في الميزان يوم القيامة من حسن الخلق وإن الله يقبض الفاحش البغي ومن نفائس الشمائل التي دعت إليها الإسلام حفظ اللسان عن الحرام وفضول الكلام لقد امتن الله وأنعم على الإنسان بنعمة الحفظ والبيان وأعطاه لسانا ناطقا فضلا منه على سائر الحيوان فالواجب على العبد تجاه هذه النعمة أن يشكر المنعم باستعماله فيما يرضاه والكف عما يسخطه جل سبحانه عباد الله لقد أعطى الله الإسلام شان اللسان عناية عظيمة ذلك وإن كان من أصغر أعضاء الجسد حجما ولكن خطورته جما قال صلى الله عليه وسلم وهل يكف الناس في النار على وجوههم إلا من حصائد ألسنتهم أسأل الله الكريم أن يرزقنا أخلاق الإسلام ونعوذ به من سوء أنفسنا وألسنتنا لئلا توردنا موارد الهلاك والآثام gbé fàlọ́ subhanahu wa ta'ala tọrọ tí olúwa náà kí wọ́n sàgbà ọpẹ́ wa awolowa ní onísọ́ awolowa bá ní ẹni ìtúbà lọ sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn gbà wáyé àjẹ́rí pé kò sí ẹni náà tí ó tọ́ sí ìjọsìn ní òdodo tó yẹ lẹ́yìn Allah subhanahu wa ta'ala bákan náà ni pé kò sí ẹni náà tó tọ́ sí láti máa tẹ̀lé lọ́kàn láì ní bẹ́ẹ̀ ìwò nǹkan tó yàtọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi lápẹ́lẹ́ olúwa rẹ̀ kí ọlá ń ṣe wà sí ọ̀pọ̀ ọ̀nà Kùránì olúwa ni yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin tẹ́lẹ̀ nígbàgbọ́ ẹ̀páyọ̀ ọlọ́run ọba ní pípa àpá àtútọ́ ní ìpáyà àtútọ́ ẹ̀páyọ̀ ọlọ́run ọba ní mo ti pa yín lábẹ́ wa la tamutunna illa wa antum muslimun olúkúlùkù yóò wọ́lọ̀ kú àfikún kúlé ní ìsìlámù àfikún jẹ́mú mi ní ẹnì fún ọpọlọ apáṣẹ ọlọ́run ọba láì nígbàgbọ́ lẹ́yìn ìgbà wáyé nínú sọ́rọ̀ mi olúwaríkẹ́ ọlọ́wọ́ sọ kí ni nǹkan nínú ohun pàtàkì tí a wọ́n mójú nínú qawlan sadida ẹ páyọ̀ ọlọ́run ọba ẹ wá máa bẹ̀rù ọlọ́run ọba níbi ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ẹ máa sọ̀rọ̀ tó ti déédéé ẹ máa sọ̀rọ̀ tó ní ìbámu sí táwọn ọlọ́run ọba yọrọ sí ẹ má sì fi ìkàlùkàn nínú tẹ́ ẹ bá fẹ́ sọ olúwa dákun eléyìí lẹ́yìn ìgbà tó fi dákọ tẹ́kọ̀ àdá fàhádà ẹ̀yìn dáa fi fi tẹ́kọ̀ òun gá máa lára tẹ́kọ̀ àlọ́wà ṣùgbọ́n kábàdé ní àìláyà pẹ̀lú rẹ̀ ni lẹ́yìn ìgbà wáyé atọ́rọ àti àlékún ìkẹ́gẹ́ fún olùtẹ̀lé àwòkọ́ṣe ẹni tí wọ́n ti kú gbogbo ẹni tí wọ́n náà fẹ́ páyà ọlọ́run ọba ẹni tí olúwa ní kíláà gbèdé láti máa jẹ́ ẹni tí ó pè gbogbo ìwádìí àwọn àwọ̀ ọlá tó ti wà lẹ́yìn lẹ́tẹ́lẹ̀ bákan náà kí n kó sàn àwọn ará rẹ̀ àwọn ẹni rẹ̀

nínú ohun gbòógì ohun pàtàkì tó ṣe wípé dáhàwá islam tó gbára lé tó kú sínú òun ní ìpèpè lọ síbi àwọn ìwà bíi àwọn ọ̀rọ̀ ọlá àwọn ẹ̀kọ́ olówó ebi pa bákan náà ká sì jìnà sí àwọn ọ̀wẹ́ rẹ̀ àwọn ọ̀wà tí ó máa kọ́ ìdọ̀tí báyìí ní gbogbo àyè bóyá níbi àwọn ọ̀rọ̀ wa ní tá à ń bá wọn èèyàn lọ tàbí níbi àwọn ìṣe wa tá à bá ká èyí yóò kan pé lórí ẹnìkan bóyá ní fún wa ní bóyá ní jìnnà sí wa ní ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìsìrì gbogbo yẹn pátápátá ni ọ̀rọ̀ yìí kó sínú bóyá láti kò sáà ń bínú ni àbí láti kò sáà ń ni bóyá gbàtà fóònù ìlànà kàtà abẹ́ kọ́ ni kàyégbàtà dóńtì kàtà abẹ́ kó bẹ́ẹ̀ lè rí àgbọ̀dọ̀ ìdésí eré ìdí wa kí á tún fún wa tó wa lọ sí ibi tí ò yẹ ká lọ káwé nǹkan mi yàtọ̀ sí nítorí wà lẹ́kẹ̀ẹ́ lápá wa láti àbí ká sẹ̀ nǹkan mi tó yàtọ̀ sí nítorí wà nínú ìgbà. ìgbà àgbọ̀tà ní sọ̀rọ̀ bá wà lọ́sọ̀ náà sọ fún wa pé ìdílé náà bẹ̀rẹ̀ tó lè kù tánimá mẹ̀tẹ́rì mẹ́ta fúnra ìta àkórí ẹgbẹ́ mi dé ojú wípé mo ti yẹ pé nǹkan pọ̀ ṣùgbọ́n láti lè ká ìkan yìí nínú nǹkan àtúntò lórí rẹ̀ tó pàtàkì túmọ̀ nù òun ni kí ni kí n bá lè wá pé àwọn ìwọ ọdún àwọn àwa àbí àwọn àwọ̀ ẹ̀kọ́ tó ní owó lérí àníbi sọ̀tọ́lọ́ fúnpọ̀ ọ̀tọ̀ báyìí ní sọlọ́lọ́ àrẹ ìṣẹ̀lẹ̀ kò sí nǹkan ọ̀hún lálìkìyàmù tó wá tẹ̀sùn wọn tó wá wo lóṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba tó dàbí ìwà ìwà lọ́dọ̀ ọlọ́run wà ìpínlẹ̀ ayé ìwọ̀n lọ dáadáa kódà ọlọ́run wà ìpínlẹ̀ subhanahu wa ta'ala amúra kúrìyà kí ẹ máa fi ẹnu wa ìsọkúsọ kó máa wíwì kúrì kí ẹ máa mọ̀ nǹkan kó máa tọ́ kí ojú yẹn máa tó kódà yìí tójú rẹ tó gan ọgbọlọmọ bó ṣe sọ àtiwani tójú rò tó nínú àwọn wa abí ìdílé àwọn wa pẹ̀pẹ̀ fún tó ṣe ti ṣe wá lọ́nà jẹ́ pé àwọn olùkọ́ tí àwọn ń tó òun ni ìmọ̀ àtọ́ ahọ́n yìí ahọ́n yìí ahọ́n yìí ànábì ni a sọ ìsìláàmù kọ̀ fún wa ká má tu mẹ̀sùdú ni ọlọ́run ọba ká má tu lẹ̀ ọlọ́run ọba dé nǹkan mọ́nú akoto nísàlẹ̀ bí ó dé mẹ́wọ́n tó o rí pé tó bá fura sí ni gálágàlà méjì lọ méjì lọ wà mẹ́ ìkànnì èyí tó tẹ̀lé tó rọ tó bá mú ọ tó fi sí eléyìí pé ẹ̀kọ́ tó dùn mọ́ ọlọ́run bá ní ọlọ́run bá ló fi sẹ́wọ̀n tó bá wà fún ìtúlẹ̀ kó yẹ kó ọlọ́run bá yẹ fún ìtúlẹ̀ rẹ̀. لقد امتن الله وأنعم على الإنسان بنعمة العقل والبيان nínú ọ̀kẹ́ òun àìmọye orí orí tọ́wọ́ bá ti fún wa sáàlì kàtá ṣùgbọ́n tí láàká ìwà lè gbé díẹ̀ mẹ́ òun ní kọ́lọ́wọ́n bá ti àwọn ọmọ èèyàn ní ẹni tí ó ní láàká ìlú lè fi òrùn kan èyí ìdá èyí ìdá ní lè lè dá láàká ìwọ̀n máa bákan náà wọn bá di ogun àlàyé ká lè mọ tó bá wà nù wá jáde ṣùgbọ́n ṣé àǹfààní tọ́lọ́ wọn bá fún wa yìí ṣé ká fi dúpẹ́ fọ́lọ́ wọn bá ní àbúyẹ ká fi kàn sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́ọ̀ni kò tọ́ fún omi yẹn kan ní tọ́lọ́ wọn bá lè jọ láti fún kò tọ́ fẹ́rù kan ní tọ́lọ́ wọn bá lè jọ dá lọ́lá lẹ́yìn kó ló nǹkan àbí láti fi àwọn wáyọ̀ ọlọ́run bá lè jọ lá mímá àtàkọ̀lọ́ ìbá àtàkọ̀lọ́ ọ̀daràn láàdá gbogbo tá a bá fún wọn mẹ́rú tá a bá fún wọn mìíràn ojú ìlú ọlọ́run bàbá olóṣù láti kìí àwọn ẹ̀kọ́ mọ̀tí sáré ní tó náà bá fún wa lélẹ́yìn náà wà. ìbádàn lọ èèyàn ń sọ ọlọ́run tó tọ́ ẹ jẹ́ ká mọ̀ pé ìsìláàmù yìí kò kọ́ yẹn kò kọ́ ìyẹn ọ̀rọ̀ ahọ́n tá à ń ó dá yòókù tẹ̀ sí o oòrò oòrò tí ipi ọ̀rọ̀ ètò pàtàkì ni ó lè mọ òwò àwa lè mọ òwò ní ojú wa ó lè mọ àjọ wa pé tó kéré ni pé ipa rẹ̀ nínú sẹ̀mí rẹ̀ nínú ẹ̀sìn nínú ọ̀rọ̀ ayé rẹ̀ yóò ti rí yóò ti rí ipa tí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tánà sọ́dọ̀ lọ́wọ́ àtọ́lámù yìí ànábì ní ṣe ìjẹ́ nìkan yóò wọ lẹ́yìn wọ́n dojú ẹ̀ nìkan wọ náà bí ìbá tó fi ahọ́n rẹ̀ tó fi ṣe ẹ̀sán ahọ́n ní gbogbo tábẹ́ lọ bọ́lá ìgbéyàwó ìbẹ́ tó wọn ní Islam ìbọ̀rọ̀ ló lọ ẹ̀jẹ̀ tó jáde náà òun náà sọ̀rọ̀ náà ni níbi láti wá mọ̀ yìí pé ó ṣe pàtàkì ká mọ ìhà tí islam tó kọ sí ahọ́n lákọ̀ọ́kọ́ a ní ìdí láti kọ́kọ́ gbọ́ yé kí ni ọlọ́wọ́ bá lè kí ọlá níbo ló gbé ahọ́n sí gan kí ni àwọn ipa tí àwọn máa ń kó níbi àwọn ẹsẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà lórí àwọn ìpínlẹ̀ ṣùgbọ́n bí àìkíyèsí àìmọ̀kọ́ wà níwájú bá wí kìí ká mọ̀ ìgbó yẹ ká sí ẹgbọ́n tọ́nà ọba àlìkẹ́lá wí ni olúwa àlìkẹ́lá ó sọ báyìí pé kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'u qad kafartum ba'da imanikum tẹ́sán kọ́ lọ́wọ́ ọba àlìkẹ́lá ló di ọmọ ẹ̀yẹ lọ́wọ́ tí òwúlò fún sàwẹ́wàá àbálẹ̀ sọ̀rọ̀ sọ́làmù ló wá di ohun ìṣeré lọ́wọ́ yín ẹni yóò tó bá délé ìwò nínú yín kó gbàgbé pé aláàfọ̀n bẹ láàrin wa tọ́lọ́hùn tó wọn máa retí pé wọn wà ìjẹun náà torí pé ìmọ̀ rẹ̀ ti tán wọ́n sọ lóòjọ́ náà gẹ́gẹ́ bọ́ sí sọ bóyá kọ̀ọ̀kọ́ wọn tó pé nǹkan náà ṣe jẹ́ mi láti kì ó ní kí ni ń ṣàwàdà ni àníbi òkúkú mọ́ dídá wà ìjọba rẹ̀ àmọ́ wàdà ṣe ti pa wàdà náà ló ń sọ ọlọ́wọ́ bó sọ pé bóyá kó ṣàwàdà àwàdà náà ló ń ṣe torí pípa ti ayọ̀ wà tẹ̀sílà ti wú lẹ́ mú ṣeré ẹ̀sùn wọn dé àwàdà kò sọ pé ẹ̀ ti sọ́kàn èyí tó sọ òun náà ní sọ pé yẹn yẹ fóònù Islam láàrin ìṣẹ́kọ́ńtì ìyẹn lè kú onú islam láàrin nanosecond ó tún kéré èyí tó tún kéré jù báwọn lọ nípa ọ̀rọ̀ inú lásán bẹ́ẹ̀ ni àti islam náà bá a ti wá níbi ọ̀rọ̀ imani tó jẹ́ olórí gbogbo ẹ̀ka islam pátá kò fẹ́ sí kan tí ó ti aya tàbí hadith tí ń sọ fún wa pé ẹ̀sọ́ ahọ́n ẹni bí àwọn tẹ́tẹ̀ ń ṣe o ẹgbọ́n tó lọ́wọ́ àdìjọ́lá ẹgbọ́n tó قول الزور والعمل به والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه tí wọ́n bá ní òní kù lá kò sí táwọn olè fẹ́ni wọn tán bí ẹ bá ti ti ní àwòsàn ni tí wàá ló wà mẹ èèmọ̀ tán àmọ́ kò mọ̀ pé káláláwà bá ní ọ́ òláwẹ̀ kò tọ́lọ̀ bá fẹ́ parọ́ sí. bá a ti bí ímánì tá a bí àwẹ̀ ẹ̀sìn bọ́tọ́lọ̀ ọmọ àdìgbẹ́lá sọ́nù zaka olúwa ní kọ́lá fọlá ìpè ya ayọ́ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ má fi ìrùkún aṣọ tó wọ̀n ìwọ̀n ogun lásán tó wíwù ó ti ba iṣẹ́ rẹ̀ jẹ́ gbogbo ládà rẹ̀ tó ti ná léyìn rẹ̀ ọ̀rọ̀ nìyẹn o ṣèyí ò lẹ́ni ká máa fi ọ̀rọ̀ rẹ̀ ká máa tawẹ́wà ká máa mójútó àwọn ọ̀pọ̀lọpọ̀ wa kò ní okùn bákan náà bùkátà ká mọ ipa tí a máa ń kó nínú ìwà ọmọ èèyàn ìyàlá mọ̀ rahimahumullah annahu adallu ala husni khulqi aw qubhihi min banati lisanihi fa innahu rasul lóbìhì wọ́kànlì tẹ̀rí amátẹ̀rí wọn àti tí ń tẹ̀rí rẹ̀ jáde òun láti mọ bó ṣe rí wéèyàn kò tìgbà tí bá ṣẹ̀ṣẹ̀ ń wá kọ̀kọ̀rọ̀ kí àbí mọ bèèrè kí èyí tí mo pàdé rẹ̀ tó sọ fún mi wọn náà ni èyí tí mo gbọ́ nígbà tó ṣe wá sí wọn náà ni èyí tí mo rí tó ń fi bá ọ̀yàn sọ̀rọ̀ òun náà ń pè bẹ́ẹ̀ pèsè yàn rẹ̀ lẹ́nu yìí sẹ́yìn abúni torí kí ni olùwàlẹ́gbẹ̀lájọ́ yìí wà pé والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث قل وأن إذا تدع إن تدع أنا من دار النور قل يا بابا لي يلا بني فلين يلا إن شو تدع أنا اللي شو دان شو دان أنا يبدي جالي يوتون صار وانتين بين ولا نون صار ìwàrẹ́ ìròyìn sọ̀rọ̀ láti gbọ́dọ̀ sọ àwọn àwa wọn mọ̀ mọ̀ wá pẹ̀lú táwọn sọ̀rọ̀ àìní òmìnir rẹ أنا مطلع على الغيب أنا لا أطلع على الغيب أمر الغيب مفوض إلى من؟ إلى الله àmì ìdí oṣù wọn làwọn sì dájọ́ lé lórí agbọ́dọ̀ sọ ahọ́n wa torí kóun ní sọ ìwà wa Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé min husni islamil mar tarkuhu ma la ya'ni nínú dídá ìsìlámù ọmọ èèyàn tí ó mú ìsìlámù rẹ̀ gún régé wọn tí ò bá ti kàn mọ́ dà sí ọ̀pọ̀lọpọ̀ wà níbẹ̀ lónìí o lórí whatsapp lórí facebook àtòrísìírísìí social media àti jí àfá gbogbo ẹ̀ láńdá sí in tí ó kàn tó ń dájú òun wọ́n bí ọ́ ìtọ́lọ́wọ̀n gbé rán tó níwọ̀n ló kàn ilé ìwà tó ń dàbá èbí tẹ́lẹ̀ ọ̀nà tó bá ti léwu gbé síbi tẹ́ẹ̀rẹ̀ gbé síbi tẹ́ẹ̀rẹ̀ àfihàn bá mo ń lọ ìsìlámù dé láìpẹ́ yìí gbogbo bí ẹni mo ti ń wa mọ́tò mo káwọn ti kọ́kùnrin mẹ́ta kú o tó bá fi ìdá kúkú tẹ́ni tó wà o eré mi ò ti kójú ẹ̀yìn mọ́tò wa mọ́tò bá ti dọ̀rẹ́ sùn bí mọ̀ bá tá a ma á ti yẹ pé torí ìta ma yìí ṣe tọ́lọ̀ ń sọ ní sáà níbi wí ni àtijọ́ yìí ṣùgbọ́n tó bá ní gbígbá jáde mọ̀ kódà ẹ̀mọ́ tó ń ṣe dùn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lónìí gbogbo apáta lọ́lọ́run pè tí bọ́lọ̀ ń ṣe wí náà nù ó pè ọ̀ràn díà bí àwọn amúyàtọ̀ láàrin àwọn afọ àtọmọ tí ó má gbogbo apátálà ń dáṣẹ́ fún lójú bàdé tó bàjẹ́ dé lónìí káàfì mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ọkàn tó ní àlàáfíà gbá gbọ́ tí ó fẹ́ jáda nù káàfì mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ẹni tí má nìyẹn bá dúró bí bá gbọ́ títí tó fẹ́ di kí ló dé nílé ọ̀rọ̀ dáwà yìí ná ọlọ́run náà sọ̀rọ̀ àti pé kí ni àǹfààní tí ń bẹ bí tí a bá mójútó ahọ́n wa àǹfààní rẹ̀ pọ̀ kálọ̀ mọ̀ pé mẹ̀ntàkọ́lẹ̀ bí hábì nà kọ́pìlà ẹ̀ tó bá yẹ pé òun ní ìjànà láhá ó mójútó ń táwọn rẹ̀ ń gbé jáde ó mẹ́sìn ti àwọn rẹ̀ sọ ní ìṣẹ́jú kan sí ìkejì ọ̀kọ̀dù kúfìyà àǹjìmá ìjẹ̀mí ìjúlẹ̀ màásí wà ìrọ́dí màwádìí ìjàrọ́ kó ló mọ̀kọ́lọ́ tí ò yẹ kí gbogbo nǹkan pátá ìwọ́n máa nira àlè lórí èèyàn fà yẹn bíbí fáwọn gbọ́ fáwọn obìnrin kan náà kẹ́yìn obìnrin sọ̀rọ̀ ayé o kẹ́yìn sọ̀rọ̀ ayé ní tí o bá máa jẹ́ kó má dàbí ewu àmọ́ gbọ́ fáwọn kan náà wọ́n tún wá lọ sórí social media àbá yẹn ní ṣe níbi tí ájì wọn ti bẹ́ẹ̀ à ìwọ́n darí ká mú ọ ìgbòlè ti ájì mú sínú ilé rẹ lábẹ́ ìjábọ̀ ọkọ̀ rẹ fẹ́ sáájú àjùmọ̀ ìwọ́n wá lé wọn sí ayé táǹpù ìwọ́n dájú àti ìgbà tí wọ́n àtàwọn tẹ̀ jọ ń sin fatuwa fúnra yìí ọ̀rọ̀ ń bọ̀ wálé gbogbo àwọn ẹlẹ́nu náà kí ló dé tí di àfàlẹ̀ kan náà lawla anna al-amra jaa min haythu la yurad la ra'aytumu kí bá bọ́rọ̀ wá ẹni tí ọlọ́mọ bá ń sàánú fún ń mójútó àwọn rẹ̀ yìí ara nfààní tó kọ́kọ́ rí ni pé gbogbo àwọn aburú tá a máa ń gbé jáde mìǹkẹ́sìdì wàlbíìbà wàlnàmíìbà wàkọ́sìfìlì mọ̀sánà wàìsáhì ọ̀sọ́rà wàláàna wàsọ́b wàlìzìrà wàlìzìzà wàkọ́sìfìlì àárọ̀ bìnnà wàkọ́sìfìlì àárọ̀ bìnnà gbogbo àwọn tí aburú àwọn ọmọ ń ṣe nínú àwọn àfáàṣì rẹ̀ nínú rọ́ ọ̀rẹ́ tí ò sojú rẹ̀ nínú máa ṣòkókó tẹ́bàtì ráwọn méjì mẹ́ta kápẹ́jọ nísìnyí tí máa wọn lò àfáà kìnníkan ṣe kìnníkan kìnníkan ṣe kìnníkan wò ní tó mẹ́sẹ̀ wọn láyẹ̀ wò ní kẹ̀kẹ́ ṣe láyẹ̀ jẹ́ ẹ̀ àfáà tí wàá ṣe kí ni wọn náà tún ṣe yìí àbìnàkọ́tọ̀ ìṣe fàṣíṣú ó ṣe ń tẹ́jì lóòótọ́ tí ọkọ̀tọ̀ ìwọ́n náà tuntun fẹ́ni ọ mọ̀ kókó wọ́n wéjà àdúgbò rẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ lè dúró ọ̀rọ̀ rẹ̀ lè lágbára lọ́dọ̀ náà bá ti di ẹ̀rọ ni ó lè yẹ pé tí àdókòtò ti ṣe tẹ́jì àwọn àbóhùn yẹn jẹ láàrin ara wọn kí ni wàhálà jẹ ìdí òfin náà ni ẹtú min andiyati fitna wal ghiba assembly musola wa ni kita mo lo yin bere ولا يجتمعان اثنان ولا يجتمع اثنان ولا يفترقان إلا بذلك وعلى ذلك بلا مبالغ أجاب تنفع ما قول يري تريد أبوه ولو أبوه سيسر والي لجولا النبي صلى الله عليه وسلم وجوه يبي كان ممكن المؤمن كجوه يبي المسلم من سلم المسلمون من لسانه ويده ẹ̀tàwọn mùsùlùmí tọ́lọ̀ bá níwáyé láti àtàn gbọ́kù lọ́wọ́ rẹ̀ tí ò mọ̀ fẹ́ ẹran wọn mọ́wọ́ àwọn ni àlìkà ètò mùsùlùmí torí àsìkò tí ó kó akókó mọ́ra a ní bá tara sàtàlọ́ sí àwọn àhámù nǹkan tí wọ́n wọ́n jù nínú tábọ̀lọ̀ mímọ́ òun ni pé ìní àti ìjọmọ̀ bí ṣe kó o ti mọ̀ síwájú náà àtìkọ́ nìyẹn òfin wákàlẹ̀ tí bá tún kó omi tẹ̀yọ́ mọ̀ mú kàn ní ọjọ́ kó ipe kìí ṣe pé irun ba nínú kodo àti ìjà àbàtì nìkan ọ̀bùn nìkan wọn tuntun náà ó ti jẹ́ ògbà bẹ́ẹ̀ wàláhì ti sọ̀rọ̀ nìkan wàláhì ti sọ̀rọ̀ nìkan èmi ti rí àwọn tó ṣe wọn tí wọ́n ń ṣe wọn kò yé wọn àmọ́ tó ẹgbẹ́ tí wọ́n gbé lórí ni pé irúgbìn ní adúgbòtò ní ọ̀padà rí tán àlìkíyàmọ̀ sì jẹ́ àlàyé fún èyí gbogbo ẹ̀ ṣùgbọ́n èyí ọmọ ìyá tuntun èmi tó táwọn wa mọ̀ ju wọn gbàtọ́ wa ti mọ̀ ibi àgbẹ̀lẹ̀ tó àwọn wa àwọn kí ni a lè máa ṣe tí wọ́n ràn wá lọ́wọ́ láti tọ́ àwọn yìí kó mọ̀ jẹ́ pẹ́lá ìyá máa àlà àti sínú ọlọ́wọ́ àkọ́kọ́ àlèṣìáàrẹ̀ ìgbà pàtàkì mọ̀ pé ká sọ àánú ìbádà lọ́wọ́ àtẹ́kùsọ ẹ̀kú pàtàkì ń sọ̀rọ̀ káwá ọlọ́run ọba kó ràn wọ́n lọ lé yìí torí àkọ́kọ́ ìbádà tọ́lọ́run ọba pàtẹ ó fi ìṣìáàrẹ̀ pẹ̀lú rẹ̀ kí ni ìyá kẹta ìlú pẹ̀lú ìyá kẹta أفكر ربما صيبي إذا لم يكن عون من الله للفتى فأول ما يجني عليه اجتهاده بسرين نشوكي نينو لو ماشي فلو على ليه òun ni mulazamatu zikrillah kàdùn ní máa máa di zikiri nígbà tí o bá máa di zikiri yíká wípé nìkan kò sì mọ̀ pé yẹn máa di ẹnu tó bá nìkan tó sọ sí dákẹ́ ìmọ̀ wá wí kú wí lórí social media nígbà mẹ́ta ó tún fàdọ́dẹ́ ẹ̀rù ní ìgbà tí wọ́n pè lápá tí a fásitì lè ìwà lẹ́bìdà ilẹ̀ ìlà ìwà ilẹ̀ ìwà ìwà wọn sálàfìdà tí bá wọn sálàfìdà ìwà lẹ́yìn ẹjá pẹ̀lẹ́ sí mọ̀ sí zikiri èyí ò ní mú ahọ́n rẹ̀ yóò ti kú rọ̀ gẹ́gẹ́ bá níbi ti fọ́ wa láṣẹ yóò ti mú ọtún pẹ̀lú zikiri ẹ̀kọ́ ikú yàtọ̀ sí kó máa ṣèkà mí bákan náà ká gbìyànjú láti máa lo àsìkò wa kí n tí ó sì wá láǹfààní ká sì jìnà sí ká sì pọ̀ lẹ́ni tí ó máa rántí ọlọ́run balẹ̀ kí ọlá ní gbogbo àyè ìtẹ̀hẹ̀dọ́rù máa ń yẹtìlá ọlọ́run bá wà pẹ̀lú fún ní ọ̀la bí sọ wọn ọ̀rọ̀ kó tó sọ tó bá tó sọ náà kó tó kíni kó tó gbéyàwó èyí wọn náà wà lọ́wọ́ bákan náà káàárẹ̀ ẹ̀yìn ara wa láti pọ̀lẹ́ tí ó mọ̀ dákẹ́ tó bá yẹ ká ti dákẹ́ kéde gbogbo nǹkan àwọn bẹ́rẹ̀ àtọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ tó bá rí nǹkan táwọn bẹ́rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ afáàmì ti báyìí afáàmì ti báyìí ìdí tó yí ọdún wọn àti wọ̀nyẹn dúdú ọlọ́wọ́n èyí tó hàn sí ọ̀hún apple ṣùgbọ́n èyí tó hàn sí ọ̀hún lójú mọ́wàá ní ẹni kò mọ́ wáyé àpèjúwe lè wọ́n hàn sí wa nínú àwọn ọ̀gọ́ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tán tó bá yẹ fọ́ mi ìrìn lọ́sọ̀ ra ṣẹ̀ṣẹ̀ fún ní tó ti kojú tó ti wí ṣùgbọ́n náà padà fi ojú òótọ́ padà fi hàn èyí tó gbẹ̀yìn ẹ̀ mọ́bìnú torí táìmù wa èyí tó gbẹ̀yìn kì í ṣe ẹ̀ ní ń bá àwọn tó dàbí tèmi nìkan wọ́n lélẹ̀ yìí èmi ò bá wọ̀ yẹn wí wọ́n báyìí àwọn tó dàbí tèmi nìkan ni wọ́n lélẹ̀ yìí kí nìkan náà àwọn ti ṣe pé àwọn láàrò pé bóyá lójú ọ̀la nígbà tí gbogbo àwọn takò láfa ìbá lọ tán àwọn ní ó jẹni tí wọ́n mọ̀ mọ́ síbẹ̀ bóyá tí wọ́n mọ̀ gbọ́ ni àbí tí wọ́n mọ̀ sọ ni mo fi sọ fún yín pé ẹ sọ́ọ́lù àìsí lẹ́sìn ẹ̀sọ́ àfáàní أعراض الناس ولحومهم عامة والعلماء منهم خاصة السؤال kún bí ọmọlúwàbí àwọn èèyàn àti ẹran wọn olúwa ti kọ̀ fún yín pàápàá jùlọ wọn fà mí bóyá wà tẹ nǹkan tó ṣe lásán Ọlọ́run bá ti pé pé àtẹ́lẹ̀ tó wọ̀ tó bá lọ́kàn tẹ̀ kọ́ lára rẹ̀ ó kò tẹ̀ wọ̀. ẹ má tún ṣe fi iṣẹ́ yín ẹ má sì fi dá òye pẹ̀lú kó o máa sọ sí ẹ̀mí rẹ bábá kó wọ́n yẹ kó di iwájú ọlọ́wọ́n bá wọ́n sọ ọmọ ní mùsùlùmí nìyẹn. ẹ̀jẹ̀ máa ń gbàgbé pé ọlọ́wọ́n bá ẹ̀jẹ̀ yà wọ́n yára ó sì kọ̀ fún wa olóhùn ní mákìrì lọ́dọ̀ ọlọ́wọ́n bèèrè mákìrì bèèrè bèèrè mákìrì òun ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ àwọn tó yíyá fún òun ní mákìrì lọ́dọ̀ ibi ni wọ́n láì dákẹ́rù lẹ́sọ̀rọ̀ mọ́ ọ mọ̀lẹ́ tó mú ọ̀dà kan ọ wà lẹ́yìn tó pẹ̀lú lónìí ṣùgbọ́n àti àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ tó ti kọ́ ti yí ẹsẹ̀ abẹ́ rẹ̀ ó lè yọra kọ́mọ yẹn níbi tó ti ń kẹrin wà ní ọlọ́run tó sọ pé ní tó tọ́ sí ọ náà ní wọlé ìmọ̀ bá wà lọ kó yá sọ ahọ́n rẹ̀. ní ìparí ẹ jẹ́ kí a tẹ̀lé wá sí alẹ́ sọ̀rọ̀ sọ́lá wọ̀kọ́ ní kò náà yòkólókè hasan أقول ما تسمعون وأستغفر الله لكم والله لي ولكم صلى الله الكريم أن يرزقنا خلاق الإسلام ونعوذ به من سوء أنفسنا وألسنتنا إنه ولي ذلك والقادر عليه صلى الله عليه وسلم محمد وعلى آله وسلم السلام عليكم ورحمة الله وبركاته